Ògo Ìgbàlà lẹ́ṣin wa mo ti sọ fún wa ká tó bọ́ sórí ètò lẹ́ni wípé ogun máa ṣẹ́ bẹ́ẹ̀ ni ìdè máa já lẹ́ni ó di dandan wọ́n tó bá ti ní ni o bí mo ti máa ń sọ fún wa pé ká máa mú gbàgbọ́ wa dání tí a bá ti wà pẹ̀lú mi lérè ètò Ògo Ìgbàlà ẹ bàbá wa tó ń bá wa sọ̀rọ̀ olúwa wọ́n sì wà níkàlẹ̀ wọ́n wà dìgbì ẹkú kalẹ̀ bàbá wa. ẹ rọra mọ mi wá. mo ti sọ fún wa pé lẹ́ni àǹtí ẹ̀ ní fi àsìkò ṣòfò rárá ní kánmọ́nkóbó náà la máa wọnú iṣẹ́ ìránṣẹ́ lọ láàárọ̀ yìí nítorí pé ah ó ti jẹ mí lógún pé gbogbo ogun ayé wa yẹn káàtì àti gbọ́dọ̀ máa rìn kọjá ni lórúkọ Jésù bàbá wa tí wọ́n wà lórí ètò wọ́n máa bá mi sọ̀rọ̀ Ọlọ́run nípa àkórí tí mo pè ní ogun àìfojúrí gbogbo ogun tá a fojúrí tó ń bá ayé wa fínra ṣe mọ̀ wípé ó ti tó àsìkò fún wọn láti dágbére bẹ́ẹ̀ ni bàbá wa ó yá ẹ bá mi gbé ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ ọlọ́run á gbé ọ̀gá kábíyèsí ìwọ ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ hmm. bàbá bá wa sọ̀rọ̀ àmín ìwọ ọmọkùnrin yẹn tó ń wò mí nínú ilé hmm. ìwọ ọmọbìnrin yẹn tó ń wò mí nínú ilé ogun yẹn tó wọnú ayé rẹ tipẹ́tipẹ́ hmm. tí o fojú rí lẹ́ni lórúkọ Jésù ó di àwátì àṣẹ ọ̀rúngun bí a ṣe ń lọ sínú ọ̀rọ̀ náà Olúwa máa bá wa lọ ògo ni lókè ọ̀run Jésù Olúwa wa. Ah ẹ ṣe gan wa ohun tí mo fẹ́ fi gbìn wá níyànjú ni pé à ń pe ogun kan ní ogun àìfojúrí hmm. kí ni à ń pè ní ogun àìfojúrí gan hmm. ogun àìfojúrí ó pọ̀ járata nínú ayé tó ń ja ọ̀pọ̀lọpọ̀ ènìyàn hmm. ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ kò tilẹ̀ mọ ibi tí ogun ti ń jẹun ọ̀pọ̀lọpọ̀ a máa fi ogun orí fífọ́ a máa fi wé inú rírun èyí tó yẹ kó fi wá ìtọ́ni sọ́dọ̀ àwọn wòlíì Ọlọ́run àwọn kan wà tá a gbé iṣẹ́ ìránṣẹ́ lé lọ́wọ́ pé bí ẹgbẹ́ bí ìtọ́ni hmm. pé ìtọ́ni ni tiwọn ohun tó yẹ kí ẹlòmíì kó lúwa sọ pé ìtọ́ni àrùn lásán ni kó lọ ṣe hmm. ẹlòmíì lè gba biribiri gba biribiri tó dẹ̀ pé ìtọ́ni lásán ni ọ̀rọ̀ ẹ̀ hmm. nílò à ń pè kankan ní ogun àfojúrí ìwọ bàbá yẹn tó ń wò mí ìwọ màmá yẹn ogun àfojúrí yẹn ò máa gbúdọ̀ pa ẹ̀ ó rí bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn láti January ni ó sì bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn náà ojoojúmọ́ ni jàǹkárì wọn kọ́ ẹ lójú ojoojúmọ́ ló ń jójọjú o mm. ó yẹ kó tilẹ̀ wádìí pé kí ló tiẹ̀ ń fa nǹkan wọ̀nyí ó yẹ ó ṣe ń dúró ní pé nàláì nàláì àwọn ìwòlé ọlọ́run sì wà tó yẹ kó tọrọ bàbá kí ni kí n ṣe ìgbésẹ̀ ló yẹ kó gbé kò yẹ kó bóra ẹ mọ́lẹ̀ òun ni ọlọ́run ṣe gbé mi síta fún gbogbo ọmọ nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé má jẹ́ kí n tó di arábìnrin arákùnrin yìí ogun kan ló ń bá afẹ́ra tó ò fojú rí mm. ohun tó yẹ kó o ṣe ni pé láti gbé ìgbésẹ̀ mm. láti wá àwọn ikọ̀ ọlọ́run lọ ó gbọ́ sam seventy four ni psalm seventy four verse twenty mm. ó sọ pé inú ayé tá a wà yìí ẹgbúgbà májẹ̀mú ni nítorí pé ibùgbé ìkà òun ni ayé tá a wà yìí ibùgbé àwọn èèyàn burú ni ogun nílé bàbá rẹ tó ń tẹ̀lé ẹyẹ ó yẹ kó wá solution sí mm. ọlọ́run solution ti dé ó mm. gbé mi káàkiri gbogbo àgbáyé láti fún àwọn èèyàn ní solution ìwọ bàbá yẹn tí yàwó dédé fiẹ́lẹ̀ tó dédé kọ̀ ẹ̀ sílẹ̀ ó ní ogun kan àìfojúrí ló jẹ́ pọ́bìnrin yẹn dédé kórìíra rẹ lójijì ohun tó nílò ni pé ó nílò ìgbésẹ̀ ìwọ bàbá yẹn tó ń wò mí ohun tó nílò ni pé ó nílò àtúnṣe hmm. ọ̀rọ̀ rẹ lẹ̀ ti nílò àtúnṣe hmm. ó dẹ̀ gbúdọ̀ gbé ìgbésẹ̀ láti ṣe oore ó gbúdọ̀ jókòó sínú ilé ohun tó nílò ni pé wá ọlọ́run wá hmm. Matthew seven seven ó ní ẹ béèrè a ó sì fi fún yín kí ló wá ń ṣe é tó jókòó ohun tó ṣe ni pé kó gbé ìgbésẹ̀ kí ọ̀tá kó má bàa tójú kan mo gbà wá ní ìyànjú àwọn ènìyàn tó wà lólé tàbí gbọ́ mi àsìkò ogun tó ń jẹ yẹn ọlọ́run ní kí n sọ fún ẹ pé ogun yẹn ti dópin ohun tó yẹ kó o ṣe ni pé kó o gbé ìgbésẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ ẹgbẹ́ nìkan tó wò mí ẹ ìdáta sọ̀tàyà mo pàṣẹ agbára tó ń fogun jà yẹn ìwọ bàbá yẹn nínú ilé yẹn ohun tó mú kí àwọn ọmọ rẹ kọ́ kẹ́yìn sí ẹ lójijì tí wọn nífẹ̀ẹ́ rẹ mọ́ lójijì mo rọ àṣẹ jáde ọlọ́run má jẹ̀mú ìgbéwọ́dà bàbá tó ń gbọ́ mi àti tó ń gbọ́ mi yẹn tó ń má ń bọ́ ọkọ yẹn lórúkọ Jésù ogun àfojúl rẹ lórúkọ Jésù ó dópin inú ayé rẹ ah, ọwọ́ tó ń bá ọjà tó ń sìn ọ́ ah, ó dá gígídà fi ń wọ̀ ọ́ mo dúró gẹ́gẹ́ bí ìwòlíì Ọlọ́run alààyè mo bá gbogbo májẹ̀mú ṣẹkẹṣẹkẹ ogun tá a fi sí ọ lára tí ò jẹ́ kí olóore rí ọ lórúkọ Jésù ogun yẹ kó dohun ìgbàgbé ah, ogun àfojúrí kì í ṣe ohun tó dáa ohun tó nílẹ̀ ni pé kó gbé ìgbésẹ̀ kó tètè wá wòlíì Ọlọ́run rí hmm. òun ni Ọlọ́run ṣe gbé mi síta fún gbogbo àgbáyé hmm. láti fún àwọn èèyàn solution ohun tó ń fa ogun tó ń jẹ ayé wọn hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti gbé ẹbọ àti g gbé oríṣiríṣiríṣi nítorí wọn ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ̀ jí láàárọ̀ kùtùkùtù àtìlẹ̀ dìde ń tiẹ̀ ni kò mọ ohun tó kù wọn fi wọnú ayé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ojú oorun ní gbogbo ìgbà dádì aláǹtakò ni oúnjẹ ojú oorun ó lóun tó fa oúnjẹ ojú oorun tó ń jà ọ́ ohun tó yẹ kó ṣe ni pé láti gbé ìgbésẹ̀ àti solution bó ṣe máa bọ́ nínú ogun yìí bí o bá ti lè gbé ìgbésẹ̀ láti bọ́ nínú ogun yìí wàá free olóore yíyọ káàṣì gbọ́n wọ̀n ṣiṣẹ́ lóore olóhun tá a ta sí ẹ lára ó ní ọ̀fà níbi tó wà lólè yẹ wà á máa pariwo ọ̀fà tá a fi sí mi lára jáde wà á máa pariwo ọ̀fà tá a fi sí mi lára jáde ọ̀fà tá a fi sí wà á máa sọ́lẹ̀ ọ̀fà tá a fi sí mi lára jáde ọ̀fà tá lára jáde wà á pariwo orólé bàbá mi tó wà nú ẹlẹ́dàá mi. orólé bàbá mi tó wà nú ẹlẹ́dàá mi. orónúlé bàbá mi tó wà nú ẹlẹ́dàá mi. orónúlé bàbá mi tó wà nú ẹlẹ́dàá mi. wàá pariwo pé jáde pẹ̀lú ọwọ́ iná. jáde pẹ̀lú ọwọ́ iná. bí o ṣe ń sọ yẹn lórúkọ jésù mo sọ̀rọ̀ àṣẹ ogúnlé bàbá lórí yẹn lórúkọ jésù ó yá ó jáde. Ah, ọwọ́ lé bàbá tó lóun máa bà tìyẹ jẹ́ agbára tó lóun ò ní padà lẹ́yìn rẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí wòlíì lórúkọ jésù ogun yẹ kó fi ara rẹ sílẹ̀ ohun tó yẹ kó ṣe ni pé kó gbé ìgbésẹ̀ mm. ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ máa dayọ̀ mo fún ẹ níyànjú láàárọ̀ yìí mo gbà ọ́ níyànjú mm. ohun tó lè ṣe ni pé gbé ìgbésẹ̀ o mm. wá wòlé ọlọ́run rí dọ́ọ̀wò kó rí bẹ́ẹ̀ ọlọ́run god bless you. Eh, ẹ ṣeun bàbá wa bàbá wọn bá wa sọ̀rọ̀ ní eh, àkórí tá a pè ní ogun àìfojúrí eh, bàbá wa kò tiẹ̀ tó di pé a máa mú abala yìí lọ sí ìdánudúró ọpẹ́ ti ṣàlàyé fáwọn èèyàn pé kán wá wòlíì ẹ wọn ẹ àwọn kan sì tún ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ yín wípé ẹ téèyàn bá ṣe sọ pé ok màá wá wòlé o kí tún ni àwọn nǹkan míì tí wàá tá a tún lè ṣe láti borí ogun àìfojúrí tó ń ja gbogbo. ẹ tó tún wá bá mi fi àṣẹ lé gbogbo èyí tẹ̀ ti sọ látàárọ̀. ẹ ṣeun gan màmá wa orúkọ iléeṣẹ́ ìránṣẹ́ wa ni power of deliverance ministry aka solution grant èmi ló ń pè ní bàbá tèmi àṣeṣe torí pé kò sí ogun tó gbérébẹ̀ tí ò ṣe ṣe a wà ní nọ́mbà thirty eight araromi street araromi bus stop adiyan gas line ibikíbi tó o bá ti ń bọ̀ hmm. bóyá agẹ́gẹ́ ló ti ń bọ̀ wọ ọwọ́ mọ́tò àgbàdo tó o bá ti bọ́lẹ̀ ní àgbàdo àsọgbẹ́rún lọ sí àgbàdo ọjà tó o bá ti dé àgbàdo ọjà ìwọ gbé ọ̀kadà sọ fún ọ̀kadà pé o lọ sí adiyan sọ fún ọ pé araromi ló ti máa bọ́lẹ̀ tó bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ a máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wá wá máa pè wá sórí ẹ̀ tó bá ń bọ̀ láti kẹjà anywhere tó bá ti ń bọ̀ ìwọṣẹ́ àwọn mọ́tò díẹ̀ kó sọ fún wọn pé àgbàdo ọjà ló ń lọ láti jàyè tó bá di bọ́ọ̀lẹ̀ jàyè wọ cross sọ pé àgbàdo ìjàyè tó bá di bọ́ọ̀lẹ̀ náà àdó ìjàyè wàá rí wàá bèrè pé àgbàdo ọjà wàá gbé ọ̀kadà pé àdìyàn àdìyàn ó yàtọ̀ sí àjùwọ̀n o there is difference between àdìyàn àjùwọ̀n yàtọ̀ sí àdìyàn wàá sọ pé àdìyàn number thirty eight Arárọ̀mí street tó bá ti dé Arárọ̀mí wàá máa pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one zero zero forty six twenty thirty one gbọ́lẹ̀ kan sí oh eight one zero zero forty six twenty thirty one tàbí oh eight one thirty sixty eight seventy twelve oh eight one thirty sixty eight seventy twelve wàá máa pè wá sórí ẹ̀ and then cross over night wa ọ̀pọ̀lọpọ̀ yín ló nílò kí wòlíì ọlọ́run kó cross yín over kẹ́bi ṣe happy new year mm. jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ mm. ó nílò wòlíì ọlọ́run tó máa cross over olúwa bá mi sọ̀rọ̀ olúwa náà fẹ́ lò mí fún ọ̀pọ̀lọpọ̀ millions ọmọ nàìjíríà mm. olúwa ní ọdọ̀ thirty first ibikíbi tó bá ti ń bọ̀ àbújá ló wà ẹnìyàn tó bá wà ìwọ ṣáà máa bọ̀ ìwọ bèrè àdírẹ́sì yẹn ìwọ pè sáwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tó bá cross over night lọ́dọ̀ wa ní first kí n cross over night olúwa ní kí n tàmì oró kan sí àwọn èèyàn lórí olúwa ní kò sí ẹni tó máa gbà mí oró ìsórí ní twenty twenty twenty so orí pé o get address wa ẹ kó wá kó wá bá wa ṣe thirty first crossover omi tó gbé lọ́wọ́ yẹn omi yẹn má tí ì lo wàá máa pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màá máa sọ ìtọ́ni fún ẹ bó ṣe máa lómi yẹn God bless you. Hmm. ẹ ṣeun bàbá wa gbogbo ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ láàárọ̀ yìí wọ́n ní omi tẹ́ ẹ gbé dání yẹn kẹ́ ẹ sì tún pe àwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ́ ẹ pè wọ́n fún ìtọ́ni wọ́n sì tún máa tọ́ wa sọ́nà bàbá wa ẹ kú jókòó ẹ ṣeun gan ni nítorí pé a pè yín sórí ètò Ògo Ìgbàlà lóòrọ̀ ẹ̀ ní ẹ̀dẹ̀jẹ̀ wa ipa ò ní pè yín lọ́nà ọlọ́run bá mi ọba òkè ẹ̀kọ́ tó wà tẹ̀ dípẹ́ máa tún dágbére àwọn kan wà wọ́n ń wò yín bóyá wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn kan tàbí méjì ẹ bá mi sọ̀rọ̀ àṣẹ sínú ayé wọn ká tó máa lọ lórí ètò lẹ́ni. mo rán àṣẹ ọlọ́run jáde sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́spítà yẹn oh. ìwọ ọmọkùnrin yẹn tí kidney problem ń dà ẹ́ láàmú gbọ́mi ìwọ ọmọbìnrin ẹ̀tọ́ ta ọlọ́fà láti bí etí yẹ sí ò jáde lára rẹ̀ níbikíbi tó wà gbọ́wọ́ lé gbogbo ibi tí àìsàn rẹ̀ ti ń ṣe ẹgbọ́ arákùnrin ẹ̀ tí orí ń fọ́ ẹ̀tọ́ ta ọlọ́fà tí wọ́n rán aláǹgbà sí ọ lórí tó ń jẹ́ kí orí máa fọ́ ẹ́ gbogbo gbà àṣẹ jáde ọ̀rọ̀ tẹ̀lé gbogbo ọfà lára rẹ̀ lórúkọ Jésù jáde gbogbo iṣẹ́ òkùnkùn ọwọ́ àwọn àgbà lára rẹ̀ lórúkọ Jésù ó yàpọ̀ fò jáde lára rẹ̀ ògo ni fọlọ́ lókè ọ̀run ó máa ní ẹ̀rí Jésù Olúwa wa ah. God bless you. Me? ẹ ṣeun bàbá wa yorùbá sọ pé kì í dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ilé tẹ̀yìn náà ti rí lórí iṣẹ́ ìránṣẹ́ ìtàárọ̀ yìí ó náà ó ti tó bàbá wa ṣeun gan ni ẹ̀wọ̀n sì ti fi dá wa lójú pé tá a bá tún pè yín lọ́jọ́ míì ẹ máa dá wa lóhùn ọlọ́run àtúbọ̀ bàbá wa lọ́ra iṣẹ́ ìránṣẹ́ yín lágbára ọlọ́run ọba mi ọba òkè tí ẹ̀yin náà bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run àlàyé tẹ̀ ń wò mí báyìí tẹ́ fẹ́ darapọ̀ mọ́ mi bíi bàbá tó ṣe jókòó yìí ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ níwájú yìí kẹ́ sọ fún ẹni kẹ́ni tẹ̀ tó bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn pé ẹ fẹ́ bá Ọlá Ọ̀nàbàjọ́ sọ̀rọ̀ ẹ̀ wọ́n á pè yín fún mi bẹ́ẹ̀ ni ẹ rí tàbí tẹ̀tẹ̀lé mi lórí gbogbo àwọn social media mi pátápátá at Ọ̀nàbàjọ́ Ọláwálé facebook àtọ̀nàbàjọ́ láwálé tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ rí mi bẹ̀ gàdàgbàdàgbàdàgbà tó bá ti kún ẹ̀yìn ẹ̀kàn fọ́lò mi ẹ máa rí gbogbo bó bá ṣe ń lọ ẹ dẹ̀ lè ní àǹfààní láti lè send messenger message sí mi àtọ̀nàbàjọ́ láwálé tàbí kẹ́ lọ fọ́lò mi lórí instagram àtọ̀nàbàjọ́ láwálé náà ni ẹ lọ subscribe sórí youtube mi àtọ̀nàbàjọ́ láwálé ẹ máa rí gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ rí wò ń bẹ̀ báyìí dẹ́rẹ́ ẹ lọ subscribe sórí youtube orísun tẹlifíṣàn ẹ ò rẹ́ lè máa rí ètò Ògo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ bá ti míìsì tèmi ẹ̀yin ẹ lọ síbẹ̀ ẹ rí ẹ subscribe sórí Orísun TV ẹ lórí YouTube ẹ rí wa ń lórí Instagram a ń bẹ ẹ lọ like gbogbo Instagram page wa pátápátá gbogbo ayé lórí ẹ̀mí tẹ ní orin kan tàbí méjì tẹ fẹ́ kó jáde ẹ pè mí o kí n bá yín kó jáde nítorí ìtìyín náà ni mo ṣe wà ń bì báyìí lórí Orísun tẹlifíṣàn èèyàn kan báyìí kì í bá wa dòwò pọ̀ kó pàdánù tẹ̀ bá dẹ̀ ti dórí Orísun tẹlifíṣàn ẹ ti mọ̀ pé ẹ ti fọhùn jáde náà nìyẹn mo ti dágbére lórí ètò Gbogbo Àlà lẹ́ni gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé yín kò ní gbérí lórúkọ Jésù Kristi àṣẹ ti gùn tẹ̀ bá nígbàgbọ́ bí bàbá wa ṣe sọ ẹ ọ nígbà tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tún fi rí àtayọ̀ pàdé yín kẹ́ jẹ́ kí Jésù kó máa gbé nínú ilé yín kó máa jọba lórí ayé yín ó dàbọ̀.